ọlọ́run ọba wa yìí ọjọ́ ìní ni ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tó jẹ́ tọ́lọ́run jùmọ́dẹ̀lẹ̀ ọ̀gbọ́nlẹ̀ fourteen forty six lẹ́yìn ìjírá anabi Muhammad. أعوذ بالله سميع عليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بإذن الله تعالى we seek protection of Almighty Allah from the rejected shaitan the name of Allah the most gracious the most merciful السلام عليكم يا همات لمحمد وعليكم السلام ورحمة الله وبركاته Okay, I offer you salutation of peace, the successful ones ó kí anabi muhammad. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi I offer you salutation of peace you sincere followers of prophet Muhammad. lọ́kùnrin yín àti lóbìnrin yín ni mo kí. men and women I greet you all. ìtumọ̀ ìkí oríire àti ìkí àlàáfíà. I said you are meant to be successful. èyí tá à ń jọ ń kíra wa as we offer salutation of peace. ìgbà wa láàyè tọ́lọ̀ ọba wa gbà wá láàyè láti dúró lórí Quran, nìkan. Allah has permitted us to stand firmly on the Holy Quran alone. Olóṣokùnfà tá a fi ń kíra wa pé a kú That is the reason we say we are successful. Ẹni tó bá gbé ẹ̀sìn tọ́lọ́run ọba dání lónìí. The one who ordered the nations to the religion of Allah today. Ìyẹn ní ayé tá a wà yìí On the service of the earth today. Tí kì í bá ṣe Kùránì tá a òjíṣẹ́ ńlá Muhammad. Sallallahu wa If they are not following only Quran that was delivered to Prophet Muhammad. Tí kì í bá ṣe pé olófin ṣẹ̀sìn rẹ̀. When you do not follow Quran as your religion. Tí kì í bá ṣe pé Kùránì yìí ní tẹ̀lé. When you do not follow Quran tí kì í bá ṣe ìdájọ́ inú Kùránì nílò fi When you do not obey the judgment of Allah in the Holy Quran. Irú ẹni bẹ́ẹ̀ kó má tara rẹ̀ jẹ kì í sọmọlẹ́yìn ìṣẹ̀lá Muhammad. Do not deceive yourself. You are not among the followers of Prophet Muhammad. Ẹ wà ara wa tọ́lọ́ ọba tó sì di Kùránì sangiliti. Those Allah has selected to follow Quran alone. Eléyìí ló ṣokùnfà táwọn fi ń kíra wa bí akóríyó. Allah That is the reason we offer one another salutation of peace. You have been made to be successful. Àlélé ìlú sokùn bàtà mi kíra bí ẹ̀kú I will say, uh, Allah has provided for you peace. Sori Kùránì tí Ọlọ́run ti fi ránṣẹ́ sí wa yìí, ni. I say the only Quran Allah has given us is the peace. Lọ́nà wo ló gbàgbé jẹ́ Why do we call it the peace? ìdájọ́ òfin tá a fi là níwájú ọba tún ni wá inú rẹ̀ ló wà. the judgment and the laws that will make us to gain salvation before our Lord they are there in the Holy Quran. ìdájọ́ òfin tá a fi gbélé ayé pẹ̀lú rọrùn ká tó padà sọ́dọ̀ ọba tún ni wá inú rẹ̀ ló wà. the judgment and the laws that will make us to live peacefully on the surface of the earth before we return to our Lord they are there in the Holy Quran. ìdájọ́ tí ó wà jẹ́ ká mọ̀ pé bá nìkan bí òfò ní òṣì Allah akbar. There are judgment there that are said if you go this way we meet our destruction. Ìdájọ́ tí ó máa kìlọ̀ fún wa pé tẹ́ bá rìn báyìí ẹsẹ̀ mi ara yín ló fò. And the Lord that we warning you if you go this way you get perdition. Inú àlùkùránì yìí náà ló wà. You find everything in the Holy Quran. Ìdí tí Kùránì fi já sí ọ̀la àtòrí ìrìnnà. That is the reason the Holy Quran is the peace, it the success. Ẹni ìjọ tó lọ́n bá wá gbà fún lórí ilẹ̀ ayé lónìí lónìí. anything Allah has permitted on the surface of the earth today. tó bá jẹ́ Kùránì náà ń kà á síra wọn létí fi ṣe ìwàásù fúnra wọn. if they are reciting only Quran to one another as a sermon. ẹni bá wá rí ìdájọ́ inú rẹ̀ lò láàrin wọn. whoever observes the limits of Allah in the Holy Quran among them. ẹni bá wá rí ìdájọ́ inú rẹ̀ tẹ̀lé láàrin wọn. whoever follows the judgment and the only Quran among them. ó lẹni tí ó là tó bá di gbangba ìkíámà níwájú ọba tó ní. They will gain salvation the day of resurrection in the presence of their Lord. Ẹ wá rí ọ̀gọ̀rọ̀ ìjọ lónìí. I say many sects today. Wọ́n ti dọ̀tá Kùránì tá à ń tọ́ka sí. Allah Akbar, they have become enemies of the Holy Quran we are talking about. Kùránì fúnra rẹ̀ ó ti dọ̀tá wọn. Holy Quran has become their enemies. Kí ló wá jẹ́ kórìí bẹ́ẹ̀ bá àwọn tá a wí yìí? Why is it like this for them? ẹni tí ó bá dúró di kuraani. if you want to stand firmly on the holy Quran. kò ní wá ayé alikiyama nìkan ni yóò máa wá. you no pursue this ephemeral life you pursue the hereafter. alẹ́ ni tí ó bá dúró ti kuraani. if you want to stand on the holy Quran alone ojú kòkòrò ayé ò ní sí fúru ẹni bẹ́ẹ̀. do not be greedy of this world. àwa dà àkójọ àlè àbá kò ní sí fúru ẹni tá a wí. striving to achieve your final goal in this world you will not do it. àwọn òfin ìdájọ́ tó gbọ́ láti inú kùránì ọwọ́ rẹ̀ ni màá ṣe lórí rẹ̀. to be acting upon the laws you go read you hear in the holy Quran. bó bá wá rí jẹ yóò bá a lára mu. I saw if it eat to the level of satisfaction I said tí o bá rí jẹ tó bó ṣe fẹ́ yóò bá lára mu. if he does not eat to his level of satisfaction he is satisfied. tó bá ra sọ̀wọ̀ yóò bá a lára mu. I saw if he have cloth is satisfied. bí o bá rí aṣọwọ̀ sọ́rùn yóò bá lára mu. if he does not have cloth he is contented. tó bá rí lébé yóò bá lára mu. if he has hour is satisfied. tó bá jẹ́ pé yálé sùn ni yóò sì dédé ara rẹ̀. if he rents apartment I say he is satisfied. kí wọ́n ní èdè orí bẹ́ẹ̀ múlò ẹni bẹ́ẹ̀. Why he said like this portion? àwa la dánìkẹ́ àwa la lọ́rọ́rọ́ tàlìkì àmà. Allah has blessed him and has made him to be contented. Alágbárú ẹni bẹ́ẹ̀ níkẹ́ arọ̀ ọlọ́rọ̀ ti dé ìdí àlìkì àwọmà. Allah has blessed him and has made him to be contented and he loves the hereafter. Ìrọ̀ máa wá ayé àlìkì àmà ni kí wọ́n máa fẹ̀mí wá. Do not pursue this ephemeral life, you should pursue the hereafter. Ìrẹ̀ máa du ayé àlìkì àmà ni ọ máa dù. Do not strive for this world alone, you should pursue the the hereafter. Ohun ayé náà ni ó bá lọ. Whatever you acquire in this world will leave everything behind you one day. Ẹ jẹ́ sọ fún yẹn ẹ̀yin àgbáyé. All of you, the people of the world. Tẹ́ bá kó jọ nígboro ayé ẹ fi lẹ̀. Whatever you gather in this world, you will leave everything behind you one day. Elékàlùkù ó padà sọ́dọ̀ ọba túnde. Each of you will return to Allah your Lord. Torí náà ọlọ́run ọba wa a dúpẹ́ púpọ̀. Alhamdulilayi Rabbil Alamin. Oh Allah, our Lord, we thank you. Àwa ni Sùmọ́rọ́ tún já mi. We are. Women Society of Nigeria. We are Zumuratu German Women Society of Nigeria. I saw we are known to the people of the world. All of you the people of the world are last laid up on a mission. Ká máa To show you the right way of Allah you neglected ní tẹ gbàgbé rẹ̀ kalẹ̀ kágbélé yín lọ́wọ́ padà. the light you should carry that you forgot it Allah say we should give you the light. ẹni kálukú yẹ padà lé. all of you come back home. ìgbóná ọjà tẹ wà yìí ó di dandan kẹ́ ẹ padà lé yín. I saw you are in the market it is compulsory for you to go back home. Kùránì onílé. only Quran is your home ẹ rábì sí ọwọ́ yín ìgboro ọjà lẹ́wà. I saw at the collection in the Johnson market. bí a bá ń nájà tán ilé rẹ̀ yóò gbà lọ. After spending time in the market you return home ṣe ń nájà ayé lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀rù nípa padà lé mọ́. As your dream begin in the market, you do not think about your home anymore. Àwa ronú padà lé yín ìyá bí o. When you do not think about your home, it will lead to your punishment. Àìronú padà lé yín òfò ni ó ṣe yín o. When you do not think about your home, it will be your destruction. Ọba tó rán wá sórí ilẹ̀ ayé sóhun ó di dandan ká jábọ̀ ìta gbé wá sórí ẹni tọ́jà ká jábọ̀ fún un. Allah who sent you to the market, you should return to Him to give the account of what you did in the market. Ẹgbẹ́ Yorùbá mi yẹ dáadáa. Listen to me. Alábàtúrò wa wá sọ́jà. Allah sent us to the market. Túláàsì ní sẹ́ni kọ̀ọ̀kan wa ká délé padà lọ jábọ̀ níta gbé wá sọ́jà. It is compulsory for each of us to give account of what we sell in the market. Bàbá tiẹ̀ láàlẹ́ ìbẹ̀lẹ́ òun mú wa délé When we say we will not go back home, Allah will take us home by force. Bàbá bẹ̀ ti délé tá a rí tó ní àbójú rí wa. Nítorí pé ayé alọ́wọ́ pé ẹ lọ tà lọ́jà yóò béèrè lọ́wọ́ wa. Allah gbọ́ra, wọ́n rí tán to Allah, Allah will surely question us concerning what He sent us to do on this world. Tí ó wàá béèrè pé ọjà tí mo gbé lé ọ lọ sí gbogbo ayé náà. What is the commodity I ask you to sell in the world? Sọ́ọ́rí ìta ni àbọ̀dá ọjà padà wálé. Àfi every of sale or you return the commodity home. ọmọ tó bá wá rọjà tà yóò tún jí yóò kó owó ọjà tó tà kalẹ̀ fún bàbá rẹ̀. and it's the china that assaults of community at place of sale it will give the father the money. ẹ wàá rọmọ tí òun ojútọ́ jà níbi òun lọ́jà. and the one who did not sell anything were just playing the market. Iye koríko délé iye ọjà koríko padà bí bàbá. It could return money, it return the commodity to the father. Ẹni ìgboro ayé ṣe bẹ́ẹ̀ lọ́kọ̀ọ́rẹ́ sì ní làákàyè. I say you are men of intelligence. Irú ntọ́mọ bẹ́ẹ̀ bá ní lọ́wọ́ bàbá rẹ̀ ẹni ká kó máa ronú ọpọlọ rẹ̀. Ask your son, what does he deserve from the father? Àní iye ọjà koríko wálé padà wá fún bàbá. It return the commodity to the father. Iye owó koríko wálé fún bàbá rẹ̀. He could not take all the money. Bí bá ti rí fún ọmọ bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá tó ràn lọ́jà kí ni ká bu yóò máa mọ̀ nínú ara rẹ̀. Wọ́n ti bí the consequences of not giving the father the money. lọ́rọ̀ àwa oníkùnrin sangili tí ó ṣiṣẹ́ ó ṣe jẹ́sẹ̀ yẹn aládìsí àgbáyé nù. compared to you and his follower the Quranites. ọ̀rọ̀ ìsíwájú nù láti nù ọlọ́run. this is the introduction to my lord. sí gbogbo àgbáńlá ayé lọ́kùnrin àti lóbìnrin yẹn. to the people of the world male and female. ọlọ́run ọba àdúgbò fún ọ. alhamdulilayi rabbil alamin. oh allah our lord we give thanks to you. ọlọ́run ọba wa tó ní wá ìrẹ̀ là ń lògùn fún. Oh Allah, our Lord, we glorify you. lọ fẹ́ra rẹ̀ mọ̀ wá débẹ̀ àwa kọ́. You have made yourself manifest to us, it is not our will. Ìrẹ̀ lọ fọ̀rẹ̀ ọ̀nà rẹ̀ mọ̀ wá àwa kọ́. You have shown us the right way to follow, it is not our merit. Àní rẹ̀ lọ fòye rẹ̀ yé wa àwa kọ́. You have granted us the intelligence, it is not our will. Bọ́ ọ bá ṣe fẹ́ lọ ṣe máa ṣe nǹkan rẹ̀. You are the true without let other intents ọ̀rọ̀ ní ṣe kankan tẹ́nìkan ó àti ìyẹn ọlọ́wọ́ ẹ̀ wò. whatever you do no one can question you. kódà màdó gbogbo ọlá tiwọn nìkan all majesty belong to you. gbogbo agbára tiẹ̀ nìkan ni. all powers belong to you. gbogbo ọgbọ́n tiẹ̀ nìkan ni. all wisdom belong to you. gbogbo ìmọ̀ àjẹlẹ̀ tiẹ̀ náà bá ilé ni. all knowledge all deeper knowledge they belong to you. ẹ̀bí rú to you. Ọba tó ní wá àṣìbà rẹ. Oh our Lord we glorify you we exalt your greatness. Ìwọ la sáàdì ní túmọ̀ We seek your protection. Ah, ẹ máa wá gbọ́ Kùránì lórí gbogbo ayé. Listen to the only Quran the ruler of the world. Níjẹ̀jọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba tó ní wá. By the permission of our Lord, the people perpetual service alukurani orí kẹrin la ń bá lọ. we were reading chapter four of the holy Quran. látọ̀rọ̀. by permission of Allah. àwa parí kútúbà we stop on verse four. Àwọn afẹ́ bẹ̀rẹ̀ àyà ẹlẹ́ẹ̀karùn lónìí pẹ̀lú àṣẹ Ọlọ́run. We want to read verse five today by the permission of our Lord. Ṣé rí ẹ̀yin alákìísí àgbáyé à ń kìlọ̀ fún yín tó? All of you and his followers around the world we are warning you. A nífẹ̀ẹ́ yín pọ̀ ẹ̀yin rẹ̀ nífẹ̀ẹ́ ara yín. We love you people but you do not love yourselves. Àníkẹ́ ẹ má máa sọ àwọn ọ̀rọ̀ tí ó mú ẹ́ àlákà Ọlọ́run. Ẹ má máa sọ jáde lẹ́nu. I say do not utter blasphemy blasphemy that will destroy you before Allah. Ní ìdájọ́ tẹ́ ẹ bá ti rí nínú Kùránì, inú àdìsí lẹ́ wàá lọ. You sir, the judgment you do not find in the Holy Quran, find them in the Hadith collections. Àwọn ọ̀rọ̀ yẹn burú púpọ̀ lẹ́nu yín. I say it is wrong for you to say this. Àwọn ọ̀rọ̀ yẹn ò dáa láti máa pẹ́ létí. I saw it is blasphemy ẹsọ ẹni náà tó ní kápá àti mú mi wá lẹ́yìn ìdájọ́ ọ̀tọ̀ náà. Tell us who has the authority to issue any command besides the command from Allah our Lord. Ẹ̀dá yẹn nìkan ṣoṣo tó ní kápá rẹ̀. Tell us the one who has the authority to issue command. Màláìkà ò tó bẹ́ẹ̀ kọ́lọ̀ mú dájọ́ wá kó mú dájọ́ mi wá. I said the angel, they cannot bring their judgment when Allah has, bring, has brought is judgment. Even the Jews they cannot bring any judgment beside the judgment of Allah. Let alone human when we issue our own judgment irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ń bá ń jáde lẹ́nu yín ó ṣàfihàn pé ọlọ́run fẹ́ gbà yín níkẹ́nu. Allah akbar when you utter blasphemy like this that means Allah does not accept you people. ọ̀rọ̀ tọ́lọ́run fẹ́ bá wa tó fẹ́ bá wa sọ yìí ẹ máa gbọ́ gbogbo àgbáńlá yìí. listen to what Allah has to say. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ogun ọlọ́run fẹ́ pilẹ̀ rẹ̀ látẹnu ara rẹ̀. Ah, about the inheritance. tó bá jẹ́ báwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin yìí bá ní kápá agbára láti ṣe irú ìdájọ́ bẹ́ẹ̀ ẹ wá fi hàn ayé. if the four imams dem bring the judgment like this tell the world. aláwọn tọ́ọ̀dì yìí náà tẹ̀ ń pọ́n lé. the companions that you honour. àwọn tọ́ọ̀dì yìí náà tẹ̀ ń rà bàbàbà. The and it's that you honour. Sábà nínú ọpọlọ yìí láti fi gbé ìdájọ́ ọlọ́wọ́ báyìí kalẹ̀ ẹni kí wọ́n já dojú ríra wa. If they have the intelligence to give a judgment like this. Sọ ẹ máa wá gbọ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo. You believe that you should listen. بسم الله الرحمن الرحيم. بإذن الله تعالى. ولا تؤتوا أموالكم التي جعل الله لكم قياما وارزقهم فيها وكسوهم وقولوا لهم قولا معروفا أكبر الله الله أكبر ọ̀rọ̀ The judgment on inheritance of the property. The orphan tí ò ní làákàyè tí ò pé níbí rẹ̀. is weak of understanding. tó jẹ́ òmùgọ̀ ọmọ. and is weak of understanding. ẹ máa wá gbọ́ bọ́lá ń ṣe ń gbé àlàyé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lé wa lọ́wọ́. listen to how Allah has brought the judgment torí ẹ ní tá a bá rí nínú kùránì inú àdìsí là á lọ. and saw the judgment we do not find in the holy Quran we should look for them in the hadith collections. bàbá àtàlẹ́ tí àdìsí ọ̀hún ẹ̀ já mà. who is the one who write the hadith collection you are talking about let us know him. ìyá náà yà àtàlẹ́ tí àdìsí ọ̀hún ẹ̀ wá fi who is the mother of the one who write the hadith collection direction like this let us know them. tó jẹ́ pé ọpọlọ tí òbí kọ́ kalẹ̀ ọ̀dọ̀ ta ni ó ti ní. and who has endowed him with intelligence to write artists or lectures like this. àlọ́pọ̀lọ tí òbí kọ ìdájọ́ náà kalẹ̀ ta ni ó fò. I say the sense to write it who has doubted him. ẹ dùkú ara yín bí ẹ̀yin aládìsí yìí ẹ béèrè ya ọba tó ní kíákíá. you are the follower you should know your limit do not act for the destruction from our Lord. ẹ máa gbọ́dọ̀ náà wa ń wí. listen to the holy Quran ọlọ́ni wà látúntú ṣùfà ààbò àmúwá lẹ́kùnmó láti ìjà alẹ́lẹ́rù lẹ́kùn kìyàmẹ́ ọlọ́ni ẹ̀yin bàbá àsìkú ẹ̀jú the forest àbúrò olóògbé abẹ́gbẹ́ olóògbé. maybe you are the younger brother of the deceased or ọmọ olóògbé tó bá jẹ́ òmùgọ̀ the orphan that is weak of understanding. ọmọ olóògbé tí ò pé níbi rì. the orphan that is weak minded. àlọ́ olóògbé tí ò ní làákàyè. and the orphan that is weak of understanding. ọlọ́ni ogún bàbá rẹ̀ ẹgbẹ̀rún kò lè lọ́wọ́. Allah do not give to him the property of the father. bàbá rẹ̀ ní dúkìá lẹ̀. The, the father left the property. ọlọ́lá ni bàbá rẹ̀. the father was rich. olówó ni bàbá rẹ̀ father was wealthy. Àmọ́ ọmọ tó fi ilẹ̀ sórí ilẹ̀ ayé òmùgọ̀ ni. But the child he left behind is weak-minded. Ọ̀rọ̀ àríwọ̀ bàbá ṣèkú. And you, the one who has the custody of the orphan. Olórí ẹbí nù. The head of the family. Bóyá lè jẹ́ gan olóògbé àbábúrò olóògbé. Maybe you are the elder brother of the deceased. Maybe you are the younger brother of the deceased. Olóòlé wà láti ojú súpà àmúwádàkùn ẹ̀rí dúkìá olóògbé tó bá wà lọ́wọ́ yín ẹ̀gbọ́dọ̀ kúrúlẹ̀ fọmọ rẹ̀ tó bí mú bọ̀. The property of the tenant that is put in your custody to preserve. Do not give to the one who is weak of understanding. Do not give the house to him. Do not give the land that belongs to the father to him. Do not give the company that belongs to the father to him. The money the father has in the bank do not give to the child. If you give him the property, I say you are blaming neighbors. Tekbirullah. kalẹ̀ fún ẹ̀yin lẹ́ ń jẹ̀bi ọ̀rọ̀ wọ̀. If you give the property of the deceased to the orphan I say you are blameable. Torí ẹ̀ mà pé òmùgọ̀ lọ́mọ rẹ̀ tó fi ilẹ̀ ṣáájú. I know the child in left behind is weak of understanding. Torí ẹ̀ mà pé ọmọ rẹ̀ ò pé níbi rè. I know the child is weak-minded. Tẹ bá wá kó dúkìá bàbá rẹ̀ fún. When you grant to achieve the property of the father. Àwọn tó lóye tó gbọ́ jùlọ lọ́gbàdúkìá bàbá rẹ̀ wọ̀. Those who are wiser. I will take the property from him. ọ̀hárẹ́ yìí tá a fi ṣe olórí olórí ẹbí èyí lẹ́ jẹ̀bi ọ̀rọ̀. and you the head of the family you be culpable. tó bá di gbangba àlejò àmà ọwọ́ yìí láti béèrè. E. the day of resurrection you are questionable. ọlọ́run ní kí ni ó bí tí ó fi rí bẹ́ẹ̀. why should we ask you. làtijọ́ alẹ́ lẹ́hùn lẹ́kùn kìí ẹ̀ máa ẹ̀yin la fi ṣe onídùú olórí ogún náà fún. you have been appointed to preserve the property for him. tó gun bàbá rẹ̀ fi ní parẹ́ máa lọ́wọ́. so that will not be the the property will not be destroyed. Tí ababa bàbá rẹ̀ fi ní tamọ́ lọ́wọ́. And ah, the property of the father will not come to ruin. Alẹ́ yìí la fi ṣe onídùúró lórí ogún náà. You are assigned to manage your property. Kí wàá lè jùmọ̀. What is the meaning? Ẹyin la fi sí kí àlejò máa mójútó ogún tógún náà fi ní parẹ́. And the property is put in your trust so that it may grow. Ẹyin la ẹ máa bá mójútó. You should be managing the property. Ilé tí bàbá rẹ̀ kọ́ kalẹ̀. The house the father built. Ṣọ́ọ̀bù bàbá rẹ̀ rẹ̀. The shop of the father. Kọ́mpìnì bàbá rẹ̀. The company of the father. Ilẹ̀ tí bàbá rẹ̀ rà. The the land. Iye àwọn dúkìá tí bàbá rẹ̀ ní ẹ̀yìn rẹ̀ máa bá a mú. All the property that belong to the father you manage for him. Ẹ̀dùn olórí ogun bàbá rẹ̀ nù. You are appointed to preserve it. Ẹ máa wá mójútó ogun náà títí ọmọ náà fi wá dàgbà. To manage the property the child loves. Tọ́ ọmọ náà fi wá dẹ̀ ní olóyè she has become a grown up and has become a grown up. Ọlọ́run wá ní ẹ̀yin tí ẹ bá jẹ́ onídùúró lórí ogún ọmọ olóògbé. You that is assigned to manage the property of the declared. Assignment ńlá lẹ gbà. You are given the great assignment. Ibi tí wọ́n ti lè rí náà ní kíákíá ìbẹ̀rẹ̀ ọtí ọsí. Ọlọ́pàá if you end you ibi tá a ti fìyà rẹ lé lọ́wọ́ ibẹ̀ la ti ọgbà lọ. I saw if will end punishment from my Lord. àyà àfitọ́ ọba aráàánú ọlọ́run ọba hallelujah only if you end the the the act of our Lord the kindness of our Lord. àyà àbíjọ́ bá rí àánú ọlọ́run ọba only if you end the mercy of our Lord. listen the people of the world. àdógún olóògbé ti máa bẹ lọ́wọ́ yín. I said the property of the church that is in your custody. ọmọ olóògbé kẹ́hìnrí òmùgọ̀ ni. and the child of the tailor is weak-minded. àlọ́mọ olóògbé kò pé níbi rè. I saw is weak of understanding. àmọ́ ọ̀rọ̀ ń bẹ́lẹ̀ dúkìá ń bẹ́lẹ̀ fọmọ olóògbé látọwọ́ bàbá àbíyá rẹ̀. the property is there. ẹ̀yin ìwọ la wá fi ṣe olórí olórí ogun náà. as you are assigned to manage it. tọ́ ọlọ́run á ní jẹ́ sọ fún ọ. I say, let me tell you. Nípa bá fi sípò ẹni tí ó máa mójútó ogún ọmọ òrukàn. I say the property in putting your trust. Wàrẹ̀ sùkúrù ń fi yà. Ọlọ́run ní tọ́mọ náà bá fẹ́ jẹ rẹ̀ máa fún jẹ nínú dúkìá bàbá rẹ̀. You feed the child whatever he wants or whatever she wants from the property of the father. Ṣé ẹ mọ̀ kọ́mọdé wí òmùgọ̀ láàkì? And you know he is weak-minded she is weak-minded. Ẹ rí rọrùn fáwọn èèyàn láti rí òmùgọ̀ ọmọ jẹ. It is easy for you to cheat torí kò tó níbi rẹ̀. It is easy for him to cheat the one that is weak of understanding. Ó wá jí láàárọ̀ kùtù. Early in the morning. Ìyàwó olóògbé tó jó mú bọ̀. The child of the tailor. Ó wà lọ bá bàbá tó wà ní ìdúró orí ogún bàbá rẹ̀. I'm meeting the father. Wàrẹ̀sùkùn fi à wá níyẹn ló bẹ jẹ láàárọ̀ yìí àtọ̀bẹ̀ ẹ̀gúsí. And he says, Father, I want to eat pounded yam and egusi soup today. Ẹ bá wá ẹja àrọ̀ sí Give me the catfish. Láàárọ̀ kùtù Ọlọ́run darí rẹ̀ síbẹ̀. Early in the morning that is what Allah put in his mind. Nígbà mẹ́ gbé àdáwò bá bàbá tó wà ní ìmójútó ogún. Allah want to try you the one who is preserving the property. Ẹ àwọn tá a jòkó lẹ̀ ẹ́ dá fọpọlọ bí ó bá rọ láti ra sùn láàárọ̀ Is it possible for you to buy the two of yam early in the morning? àní bí ó bá rọrùn fún ọkọ sọ fáyà rẹ kó wá gbóyè bò láàárọ̀ kùtùkùtù. Is it possible for you to tell your wife to find yam for him? bí ó bá rọrùn fún ọkọ wá ẹja àrọ̀ lọ fún láàárọ̀ kùtùkùtù. Is it possible for you to get the catfish at the early in the morning? ó dàbí eré kì í ṣe ọ̀rọ̀ ayé kì í á wà kì í ṣe olùdàbí eré kì í ṣe àlèkè àwọn kì í ṣeré. bọ́ọ̀ bá gbé wá àwọn aya rẹ̀ when you get to your wife, Ìrẹ́ bàbá tó dúró lórí ogúnrò. The father who is managing the property. Ìyá alábẹ́jẹ́ wá ìyá wa lọ ra sùn wá. Mother of thinking magic go and buy tubers of yam. Alekele bẹ́ẹ̀ fi ṣùṣe láàárọ̀ kùtùkùtù. What are you going to do with the tubers of yam early in the morning? Àkànjí ló wá bá mi láàárọ̀ ẹ̀ ní yẹ́lò bẹ́ẹ̀ di àtọ̀bẹ̀ ẹ̀gúsí o. Àkànjí has visited me the morning. He said he want to eat pounded yam and ẹ̀gúsí soup. Ọba wa ra sùn dé sáyé lọ rẹ̀ dé àrọ̀ wá. When when you pour the, uh, the tubers of Yanko and buy the catfish. ayé be máa bẹ ìgbé àgàjì wò sákàjì eléyìí àbí mi tẹ̀gbí wúlò. and the one we say which akachi are you talking about is it this akachi. assignment tó le. the people had assignment. assignment to lágbára ni wẹ̀. great assignment has been given to you. rárá rẹ lọ́ọ́ ti fẹ̀mí da ọmọ yẹn nù sẹ́gbẹ̀ẹ́ kan. Eh, You've neglected the child. Kọ́tọ́ bẹ́bẹ̀ ayé rẹ̀ ga ìwọ gán ti dànù. Before you reach your wealth, you've neglected him. Àkàndí ló gbọ́ndọ̀ orí dáadáa. Àkàndí I'm not heard you well. Ọlọ́run ẹ di àdọ̀bẹ̀ ẹ̀gúsí láàárọ̀ kùtùkùtù. You say you want pound the jam and the egusi soup early in the morning. Pẹ̀lú ẹja àrọ̀. And the catfish. Oyin ti ẹ rí You do not know your limit. Sọ ọlọ́dún pé dúkìá bàbá rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ o. I should remember. You are managing the property of the father. Àní ah, kọ́ ọmú wá nínú owó tiẹ̀ fi ṣe nǹkan náà fún. You are not apt to bring it from your own substance. Ànínú owó bàbá rẹ̀ ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ibẹ̀ láti rí ọ̀fun lóúnjẹ tí ó jẹ. I saw teaching from the property of the father. Àti wá fún lóúnjẹ tó tẹ́ ẹ lọ́rùn ní òṣèṣe fún yìí You cannot provide the food that will satisfy him. Àmọ́ bí a bá fẹ́ nánú dúkìá bàbá rẹ̀ yóò rọ̀ ọlọ́run láti mú un lò rẹ̀. Allah akbar. Àbí lulẹ̀. But if you want to spend money from the pocket of the foreigner, it is easy for you. That is the point. Tó If it is possible for you, you should listen. Kí Think about it as you are sitting here. If it is put in your custody. If it is easy for you to do it. Wọ̀gá ọmọ You know it as you are sitting kó kánú. that is one point. ẹlẹ́ẹ̀kejì. the second. ọlọ́dẹ wàkìsúrùn ẹ máa raṣọ fún wọ. Allah say you should clothe him. kì í ṣe aṣọ àwọn òkìrì kàkọ́. do not buy second hand clothes. ẹ fi mọ́tò bàbá rẹ̀ gbé jáde ní. I the confession in the fear of the father. Ẹ wàá lọ sí gbogbo Èkó. Take him to Lagos. Àwọn ṣọ́ọ̀bù tí náà máa ta kẹ́kẹ́kẹ́ ń bẹ̀ ìbẹ̀lẹ̀ gbé lọ. And the shop where they have the lights and the shining. Kí ni èdè orí bẹ́ẹ̀ burú ọmọ bẹ́ẹ̀ ìbọ̀lá bàbá rẹ̀ ń lò láyé nù. Alahakwa. That is the position of the father, the wealthy one. Tẹ̀ bá tẹ̀lé débẹ̀. When you take him there tó bá bọ́lẹ̀ kẹsẹ́ inú ọkọ̀ bàbá rẹ̀. and he are from the faith of the father. ẹ wà ló gàràgà nínú ṣọ́ọ̀bù olówó. looking at the shop the wealthy shop. ó yà náwó sí bá aṣọ tó bá wọ ń bẹ̀ àkàjì. what are the clothes you like you àkàjì. èyí tó bá wà náwó sí náà wà ten thousand naira lọ pa kan. the one he chooses when they say ten thousand naira per yard. ó yà ẹ̀mọ́ pàmẹ́ wà wá. give ten yards. ẹ wà á kó lówó ẹ mú lówó bàbá rẹ̀ ẹ bì sanwó aṣọ. take from the money of the father. Pay for the cloth. Tàbírùlá. Akọ̀kọ̀rù. Lábẹ́lẹ́rọ̀. Is it easy for you to do this? Fọmọta Amadu Mugọ. The one that is weak of understanding. Ṣé ìrọ̀rùn fọmọta Amadu kò gbé níbi? The one we know is weak-minded. Ẹ ọ wá ní èyí ò ó tún náwó sí mi. Hmm. I pointed at another one. Ó tún náwó sí mi. Pointed at another one. Wọ́n á sọ mi ní sí márùn. Five like five tíṣe ṣe mọ̀ pé nínú owó bàbá rẹ̀ ní ẹ̀ ń ná fún kí ṣẹ̀yìn lẹ lówó. you should know this is the property of the father it is not your property. ìyẹn jẹ́ àjọ ọpọlọ wò lórí ìjókòó ìbí ọba rọrùn fẹ́yìn ènìyàn láti ṣe irú ẹ̀fọ́ ọmọ òmùgọ̀ ọmọ. is it easy for you to do this for the one that is weak of understanding. orígun kan tó lò. that is second eh, eh, point. Eh, tẹ̀bí rúlẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ní àti máa ń ṣe ẹ̀kọ́. Gbogbo àgbáńlá yóò rẹ̀ jíjẹ ẹ̀jẹ̀ máa ń ṣe lọ. Ẹni tó lé ọmọ ogun jáde lé rẹ̀ ṣe ń ṣe lọ́wọ́ rẹ̀ ẹ̀jẹ̀ máa ń ṣe lọ. Ẹni tó ya ọmọ ogun. is it easy? tọ́ orígun kejì nù. that is the second point. ọlọ́run ní orígun kẹta. the third point. wàkúlù lẹ́wọ̀n kọ́ lẹ́mọ̀ ẹ̀rú fa tẹ̀bírù lẹ́ Is it possible for you? Ṣé bá ṣe ṣe bẹ́ẹ̀ yẹ̀ lórí àwọn yìí? Is it possible for you, Shimon? Òun kọ́ ọmọ ni o. The weak-minded person. Dàdàgbọ́ ni ọmọ mi o. The one that is weak of understanding. Ọmọ tí ń dátọ́ lẹ́nu ni o. You could see the doubt. Ọlọ́run ni bẹ́ẹ̀ bàbá ni ọmọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ipò bàbá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ká. Ọlọ́gbọ́n. Allah says when you want to speak to him speak to him as if you are speaking to the father. Wàhùn lẹ́hùn tẹ́ bàbá lu àwọn ọmọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ when you want to speak to the child. kọ́ọ̀lẹ̀ màrúfà uh, ọ̀nà tẹ́ ẹ máa bá wọn gbà sọ̀rọ̀ ó jẹ́ gbọ́dọ̀ jẹ́ ọ̀nà ìrìnlẹ̀ ọ̀nà tó dá ọ̀nà ìjẹ́ríba ọ̀nà àkọlẹ̀ Speak of them words of kindness, speak of them words of justice, speak to them honorably. Sọmọ tí ó déwájú rẹ̀ tó fọ́ ta ayé láyà, Peter ní ń wá omi wọn lọ́nà. The one you push aside when it comes to you. ọ̀nà tó ń gbà bá bàbá rẹ̀ sọ̀rọ̀ nígbà tó wà láyé amínìkan fi bọ́ ọmọ náà sọ̀rọ̀. the way you spoke to the father while he was alive you should speak to him like this. àwọn gbólóhùn ọ̀rọ̀ tó dáa. Speak the words of kindness. Àwọn ọ̀rọ̀ tó tutù. Speak the word that is peace. Ọ̀rọ̀ àlàáfíà yóò máa jáde lẹ́nu rẹ̀ sọ̀mọ́nà. Speak the word of peace to him. Ẹ wo assignment ẹ̀ta assignment mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ ló wá rọrùn fún wa. Think about the three assignments. Is it easy? gbogbo ẹ̀yin àgbáyé ayé máa gbọ́dájọ́ ọlọ́run ọba. all of you people of the world listen to the judgment from our lord. ẹ sábòrò bí àdìsí ọ̀run èèyàn ẹgbẹ́ sẹ̀mí ara yín ló fóònù. you should ensure to get all our disconnections if you do not want to destroy your own soul. ẹ sọ fún ọba ibi máa wá gbọ́. listen to the judgment from Allah your lord. alẹ́ máa pèsè ìjẹ́ ìmú fáwọn ọmọ ilé ìwé ilé ìmùgọ̀ ọmọ. Allah says feed the orphans. that are weak of understanding. from the property of the father. clothing, the cloth of his choice from the property of the father. Ẹ máa wá bá a sọ̀rọ̀ rí, ẹ máa bá a sọ̀rọ̀ pẹ̀lú ọ̀nà àpọ́nlé, pẹ̀lú ọ̀nà ọ̀wọ̀ àti ìjẹ̀ríba. When you want to speak to him, speak to him with the word of kindness and justice and speak to him honourably. Tí kì í bá a ṣe bọ́lá ọba dúró tí ìyà assignment mẹ́tẹ̀ẹ̀ta yìí kò rọrùn láti ṣe. If Allah has not supported you, it is not easy to carry out these three assignments. Ṣé màá tó bá jẹ́ ọmọ tó dá pé níbi rè? ara ó ìwọ náà láti sọ̀rọ̀ sí ẹni àwọ̀. if you know he is intelligent and it is not easy for you to talk to him anyhow. tó bá jẹ́ ọmọ tó pé níbi ògùn ní rọrùn fún ọ láti ra aṣọ tí òwúlò fún ọ. if you know his intelligence. intelligent you will not buy clothes that are not useful for him. àní tó bá jẹ́ ọmọ tó pé níbi rẹ̀ kò ní rọrùn fún ọ láti ṣe oúnjẹ tí ò fẹ́ jẹ fún. if you know that he is you will not give him the food he does not like. ẹ rí òmùgọ̀ ọmọ tó jẹ́ ni wàhálà sẹ́ni bá wà lọ́dọ̀ wọn ni wàhálà sí lọ́rùn. but now he is weak of understanding as it is a source of trial for you ọ̀rọ̀ àyà karùn-ún verse point ṣáàtìkọ́gé ẹ máa wá gbọ́ àyà kẹfà pẹ̀lú àṣẹ náà. listen to verse six by the permission of Allah. ọlọ́run ìwà àbútẹ́ lu ìyàtà máa hàtà ìsàbẹ̀lẹ̀bù nìkà fàyà nàṣùmí ní òrùṣídà fàdífàwì ilé ìyàwó wàlẹ̀kùn wàlátàkùlù hà ìṣòro fa. وبدار أن يقبل ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفنت إليه أموالكم فأشهدوا عليه وكفى بالله حسيبا تكبير الله الله أكبر ṣùgbọ́n náà nínú àdìsí ìdájọ́ wà. kábíyèsí ọlọ́run. they say the judgment they are there in the honest collection. ẹyin dèdè ọmọ aládìsí wọ̀nyí. the stupid one yìí táwọn máa ń sọ yìí kì í ṣe ìdájọ́. what are they thinking are they not the judgement. ṣé dájọ́ ìmáàmù màlìkì lélẹ́yìí. are these the judgement from Imam Malik. ṣé dájọ́ ti àǹbálí lélẹ́yìí. are these the judgement from Ambal. ṣé dájọ́ ti Abu Hanifa lélẹ́yìí. are these the judgement from Abu Hanifa. ṣé dájọ́ ti Buhari yu lélẹ́yìí. are these the judgement from Buhari yu. ṣé ti Abu Hurairah ni. are these the judgement from Abu Hurairah. ṣé ti Mùsùlùmí ni. are these the judgement from Muslim bí ẹnu ọlọ́run ọba àwọn tó lé àwọn bá ń sí ilẹ̀ ẹ̀kọ́ yìí. These are the children of Allah, the owner of the earth is compilers. Tọ́ ẹ máa gbọ́ ẹ̀yin olólùfẹ́ òdodo. Should the lovers of the truth you should listen. Tó bá wà lórí ètò yìí, ẹ máa gbọ́ Kùránì. As you listen to this, listen to the Holy Quran. Olórí gbogbo ayé nù. The ruler of the world. Ọlọ́ni wá bútẹ́lú lìyàtàmà. Ọ̀yọ́ bàbá àṣekú. And you, the father who is managing the property ọ̀rẹ́ ah, yìí tẹ wà lórí ikú olóògbé tó ní bọ̀. those of you that are appointed to preserve the property of the one that is weak of understanding. ọlọ́ni ọmọ olóògbé tó jẹ́ òmùgọ̀ ọmọ. and the offer that is with minded. ẹ máa gbé dáwọ́ fún kọ́kọ́lọ́ rẹ̀ ó lè tají. alahagba you should be examining them so that they may wake up. wàbùtẹ́lù yàtà ọmọ òrukàṣẹ́. I said the orphan tó jẹ́ gbọ̀ngàn sún ọmọ. and you know their weak of understanding. ẹ máa gbé ìdánwò fún ọmọ bẹ́ẹ̀ kọ́kọ́rọ́ rẹ̀ ó lè ṣáájú. may try of them that they may wake up. ó dàbí irú ìdánwò. what is the trial what is the examination. ẹ ní fi ilẹ̀ lọ́rùn. You don't leave them alone. Ẹ̀rí kọ́mpìnì tí bàbá rẹ̀ ti ń gbọ́jà ẹ̀ máa mú dání lọ. Take him to the company where the father bought. Bọ́sẹ̀ rajà ní kọ́mpìnì ẹ̀ máa fi hàn án. Ah, The buyer, the merchant from the company tell him, show him. Ibi tí bàbá rẹ̀ ń tajà sí lójú ayé ẹ̀mú náà níbẹ̀. And where the father is selling the commodity, show him there. Ẹ máa fi àwọn ní company pé ọmọ olóògbé rẹ̀ o. Show them in the company as the orphan. Àìbá àmà tó bá yá, àwa lè má tẹ̀lé wa, ẹni tẹ́ ẹ máa rí nìyí. We may not follow him here. You should you be seeing him here. Ẹ láwọn kọ́sítọ́mù bàbá rẹ̀ ẹ̀ dẹ́kunmọ̀ ẹnìkan kan àtàyè bíá wà. Let him identify the customer of the father and their places. Ṣé ẹ bá gbowó ọjà wọlé? And when you collected the money of the commodity. Ẹgbẹ̀rún dògbò ó yá máa kà á wò. Let him sit down be counting the money. Tó bá ka ilé ìjà ó tó ka ilé yìí náà. After counting this, uh, let him count the other tó bá ka ilé ìtàbáyá tó ka ilé ìlà. when your candidate calmish. láti bẹ ọpọlọ rẹ tó ti dùn yóò wá di tí ń wú padà. I saw the intelligence may be growing. tó bá jẹ́ sọ́ọ̀bù ló wà lẹ́ẹ̀fi sí. when you put him and position of the shop. iye tí ẹ rajà ẹjẹ ó máa yẹ. the amount you bought the commodity telling. him. iye tí ó máa ta ẹjẹ ó máa yẹ. amount to sell the commodity telling. tẹ̀ra fẹ́ kó lọ báńkì ẹ̀mú lẹ́yìn lọ. when you want to take the money to the bank let him follow you. ilé bàbá rẹ̀ tí bàbá kọ́ lẹ̀ ẹ̀mú lẹ́yìn ẹ̀mí àwọn landlord àwọn akáǹtì àwọn landlord àwọn tẹ́nàtì bàbá rẹ̀. I take him to the mansion built by the father let him know the tenants of the father. Àlélé bàbá rẹ̀ kọ́ kalẹ̀. The the house the father built. Tẹ bàbá fẹ́ lọ bẹ̀ ẹ mú lẹ́yìn e lọ. You want to go there let him follow you. Àkànjí sọrí nàmbà twenty four Atọ́lágbé bàbá rẹ̀ ló ní bẹ́ẹ̀. Àkànjí nàmbà twenty four Atọ́lágbé this house belongs to your father. Èyí tẹ́lá ń jáde wá. You tenants come outside here here. Èdè ká wá jáde. When they come. Ṣé ẹ ọmọ tó dúró yìí? Do you see this boy? Ọmọ This is a boy, this is a child of the one who owns the, the building. Ó wá kẹ́ ẹ má ra wà ká béèrè owó má. You may not see us here asking you for the money of the rent. Ọmọ ẹni ó wá béèrè owó lọ́wọ́ yín. The child will be coming to collect torí pé kó ìdàgbà kò ìlóye àṣẹ ń tẹ̀lé lẹ́yìn wa. you see he has not grown up his way of understanding that is the reason we follow him. wà àbújá lulẹ̀ àti àmàlù ẹ̀ ń dáwọ́ rẹ̀ ń gbẹ̀dáwọ́ fún wọn. that means you examine the orphans. láti di àwọn ìṣesí iye ọkọ rẹ̀ máa ta jí. by doing it be growing in intelligence. láti di àwọn ìṣesí iye yìí máa rẹ̀ yóò máa ìrẹ́ máa dá lẹ́sẹ̀ rẹ̀. I will see you be walking straight to the place. láti d bí ìṣesí yìí yóò mọ ọjà gbà ní kọ́mpínì. be able to buy the merchandise from the company. láti bí ìṣesí yìí yóò mọ ọjà tà síbi tó yẹ kó tà sí. be able to sell the commodity to the right place. láti bí bẹ́ẹ̀ ní àrò ẹ̀ fi ilẹ̀ lọ́rùn olówó àwọn olówó kà. when you make try of him to be able to count money correctly. bá a ṣe wá burú sílé ìpamọ́ yóò ti yé òun náà. how to save money in the bank will have the understanding. fúnra ẹ̀ ní wàá fọpọlọ tó ti ní ìní yóò wá fi gbàgbá ti kà tó máa bá bàbá gbowó lé bàbá rẹ̀. I could see how a caretaker to collect the rent from the from the farmers. store. Ìbírú lẹ̀. Ọ̀pọ̀ wọn sọ tẹ̀lé náà. Ẹ̀rọ agbẹ́bọ́lá mi ṣe ń fi hàn mí ní ọpọlọ mi. I see God. You should listen. The word Allah is bound to tell the people of the world. Ẹ máa gbé ìdẹ́wò fọ́mọ olùkà ọpọlọ rẹ̀ ó lè tají. Examine the offer so that we grow in intelligence. Iye sweet tí bàbá rẹ̀ nílé sí yóò máa bẹ̀ many streets where the father had the mansions. Let him know there. Iye company bàbá rẹ̀ yóò mọ bẹ̀. Let him know the number of the company the father built. Ibi tí bàbá rẹ̀ ra lẹ̀ sí yóò Let him know the landed property the father owns. Ọkọ̀ tí ń bẹ you ma. Let him know the numbers of car the father owned. Hata títí tọmọ náà fi lóye. the time he can understand tí sọmọ náà dùgbò ló mú bọ̀. until the time I had grown up become intelligent. Ah, títí sọmọ náà ó fi gbọ́n. I become wise. ìsàbẹ̀lẹ̀bùn nìkà dìgbà tí ó ti wá tó fẹ́ yàwó sínú ilé ara until the time he has reached the marriageable age. tẹ̀bírù lẹ́wà sẹ́wọ̀n pé assignment dáhùn yìí kì í sọdún kan náà yìí ṣe o. this is not a year assignment kìí sọ ọdún méjì náà yẹ ṣé o. it's not two years assignment. assignment jẹ ọdún márùn kọ́ o. it's not five years assignment. it's assignment jẹ ọdún mẹ́wàá. it's not ten years assignment. alẹ́ máa gbẹ́dá òwò ọmọ òrùka tó dé mú bọ̀. examine the offer that is weak of understanding. títí ó fi dàgbà tí ó wà lẹ́yìn tó tó yàwó fẹ́ sínú yàrá rẹ̀. until that become that reach the age of marriage. ẹ ṣe é wà rọrùn fún ọ. is it easy for you to do it. wọ́n sọ bá dé olúkúkúrò. If you are bleeding. Àníṣe yóò rọrùn bẹ́ẹ̀ ni ó bá jẹ́ wọ́ọ̀bì àwọ̀ bílíkì. If you are covetous. Ṣé yóò rọrùn fún ọ sẹ́? Is it easy for you to do? Ọ̀rọ̀ ni mo ti kò mi nga ọ You can not remove your eyes from another person's substance. Assignment de la gbé lọ́wọ́ yìí. And you have been given the assignment. Ọ̀nà tó wá lè gbà àbírí nǹkan náà ṣe láti yọ iwájú ọba tó ní ọ ọlọ́nìkan ló lè sọ. How are you going to be successful? Only Allah knows ọlọ́nìfà yẹn ànásítò mi ní òrùṣídá tẹ ẹ bá wá wòye tẹ ẹ rí àpẹẹrẹ lára ọmọ òrukàn náà. alásèwọ̀n wey you be see your in the office, fàáyà násìtò mi ni tẹ ẹ bá rí àpẹẹrẹ lára wọn ó ti gbọ́n rúṣídá ó ti gbọ́n ó ti lóye ó ti kó olómùgọ̀ ọmọ. when you find sound judgment in him alọ́pọ̀lọ́ rẹ̀ tó sùn tẹ́lẹ̀ ó ti ta jí. I saw the brain has woken up. China bá gbọ́rọ̀ mí lẹ́nu rẹ̀ inú tàkìjí. When you hear from Shem, I say you are shocked. Ṣé ìyẹn tó lọ ọmọ yìí gbọ́rọ̀ báyìí lè jáde lẹ́nu rẹ̀? How can you talk like this? Tẹ́tí lápẹ̀rẹ̀ bí o ti gbọ́rùn. You see the sign of sound judgment and him. Tí ìbéèrè lọ́wọ́ yín tẹ́lẹ̀, òun náà wá ń fi ìgboyà béèrè lọ́wọ́ yín. What he did not ask you before, now is is break to ask you. Ó kàdé wá ẹ láàárọ̀ kùtù And in the morning it comes to you. Ó ní bàbá. Father. Ani bàbá mi nílé kánú nílé ẹ̀ka lábẹ́kúta. And they say my father own a land and at at Abẹ́kúta. When are you going to take me there? Bàbá wa ní tàánú aṣọ fún ọ àkànjí. Ahu has informed you I continue. ìwé ọtí ìlú yẹ ọtí ìgbani ìjà aṣọ fún ọ. And we we think you are not and not to know. And ah, they say father gave understanding and now. ẹ wá wá yé ẹ mú mi lọ bẹ́ẹ̀. when you have the time take me there. tẹ̀bírù lọ. báyìí lọ́mọ tó dé mú bọ̀ tẹ́lẹ̀ ó gbẹ̀dọ̀ máa wà lẹ́ni tó máa wo ibi tí wíkẹ́ bàbá rẹ̀ wà. the child who was weak-minded before has become sound in judgment. Ọlọ́run tó bá ti wá rí bẹ́ẹ̀ fún yín tẹ́ ti mọ̀ pé àpẹẹrẹ rí lára wọn ó ti lóye ó sì ti gbọ́n. I've not pursued the child has gain is now wise. Fàdífàwì ilé ìyàwó Adam ẹ̀wọ̀n ní dúkìá bàbá rẹ̀ ti ń bẹ lọ́wọ́ yín ẹ̀wọ̀n akójú lọ́wọ́. you should release the property of the father in your custody to him. owó bàbá rẹ̀ ti ń bẹ nílé ìfowópamọ́ ẹ̀wọ̀n àfihàn. the money of the father in the bank show him. gbogbo àyíkọ̀ kan tí bàbá rẹ̀ ní property sí ẹ̀mú débẹ̀. every place where the father has the property take him there. ẹ ní wo ilẹ̀ ìwé ilé ẹ̀kọ́ nǹkan rẹ̀ ní lọ́wọ́. the document of the house the document of the land. ẹ̀gbẹ́ mi yẹ. ẹ̀yẹ́ ni wúlò ẹgbẹ́ see how the Quran is explaining step by step. for one that has been given the corpus explanation. fàdífẹ́wò ilé ìyàwó wa dàkú ẹgbẹ́ ogun bàbá wọn fún wọn. return the property. let them know the places where the father has the property show him the documents. tọ́ you may people ẹ̀yin olólùfẹ́ òdodo ti ń gbọ́ túbà yìí. the lovers of the truth will listen to the lórí ẹ̀ ní tẹ́bà tó. you should work upon it when you hear this. wọ́n fẹ̀mí rẹ̀ dànù nǹkan máa fún yín kóyà àwọn ìjọba tó ní ọ. I said do not believe to this kìnnìkì náà wọ́n Allah to punish you. tọ́ ọlọ́run wa lẹ́yìn tá a kó kún fún tẹ̀m̀bà mójútó. Allah says those of you who manage the property for them. ẹ̀ ń tẹ́ bí olórí ogun bàbá rẹ̀ láti máa mójútó. sure that are appointed to preserve the property of the father for him. nígbà tó ọmọ náà wà lómùgọ̀ tí ó wá. when the when the child was reminded. ẹ wá rí ogún tẹ lókun ti tẹ mójútó. and the property you managed. wàlàtàkùlù ìṣòrofa ẹ gbọ́dọ̀ jẹ ogún náà níjẹ ti wọ bíà. you may consume the property wastefully. wàlàtàkùlù ìṣòrofa alẹ́ gbọ́dọ̀ jẹ ogún ọmọ olóògbé níjẹ ti wọ bíà. you know it is something of the orphan wastefully. kí wọ́n á lè túmọ̀ ìjẹ́ wọ bíà. what is the meaning? jẹ́ ọ̀gá ni pé kí n jẹ́ nínú mẹ́jọ kí n sì jẹ mẹ́fà. ah from the eight let me consume six. nínú ogún kí n jẹ mẹ́ẹ̀ẹ́dógún. bẹ́ẹ̀ from fifteen let from twenty let me eat fifteen. àní nínú ọgbà kí iṣẹ́ mẹ́wàá kú lé ẹ̀. tẹ̀bírú lẹ́ à. from ten from thirty let me consume twenty. èyí jẹ́ omi nínú gbàgbọ́ di ogún kan fi mẹ́wàá lẹ̀ fọmọ oníǹkan. from thirty you ate twenty and you left only ten for the orphan. nínú mẹ́ẹ̀ẹ́dógún wọ́n fi máa ń lẹ̀ fọmọ tó nìkan. from fifteen you left only five for the orphan. ìjẹ́ wọ bí a you are eating it greedily. ilé náà ni bàbá rẹ̀ kọ́ ó jẹ́ yàrá méjìlá. and only one hour wọ́n wá kó mẹ́fà sọ́dọ̀ ara rẹ̀ ọkọ̀ mẹ́fà kalẹ̀. and you add twelve six and uh, among the twelve. wọ́n bí adé olójú kòkòrò ní ọkọ̀ ìgbà nínú wa. ọlọ́ni ẹ̀mú yìí ń dání o. and as I should know this. ọlọ́ni wàbí dáàrọ̀ ẹ̀ sì gbọ́dọ̀ jẹ́ níbi àbíkítà. I must not eat it hastily. Wọ́n kì í da ẹran ẹ gbọ́dọ̀ jẹ ogún wọn níjẹ àìbìkítà. I do not eat it hastily. Kí wọ́n á lè túmọ̀ àìbìkítà. What is the meaning? Èmi ni bàbá èmi ni bàbá ẹ̀gbọ́n olóògbé. I'm the elder brother of the deceased. Àbí wọ́n ni àbúrò olóògbé. Or the younger brother of the dead. Ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àbọ̀mọ̀ àbúrò ní ogúnlẹ̀ ni. the China of your brother is weak minded. Tàtọ̀ wá tírèèdì ẹ̀ tó wá dọ̀lọ́gbọ́n tán. you are training him at get a time of judgment. Wàbídàrò ó ti fi àìbìkítà dé ogún. you have you have you have eaten the property instantly Kí ni ìtumọ̀ àìbìkítà? and what does it mean? kò sẹ́ni tí ó kò mí lójú bá jẹ́. and you said no question me if I should consume everything. ogún àbúrò mi ni. the property of my younger brother. dúkìá ẹ̀gbọ́n mi ni. the property of my elder brother. nínú ẹbí wa yìí ẹni wa kò mí lójú mo sì jẹ nǹkan náà kò sí ìlú wa. from among the family members no one can comfort me among them. yẹ ọmọ olóògbé wọn rí tiẹ̀ rò. and the mother you not think about it. àlọ́mọ olóògbé ẹ̀ ọ̀jà sí mọ́. and the the orphan you not take care of him. àwọn ẹbí wa ń pe àwọn àjọ pé mọ̀ wá ẹ mọ̀ dá bá lágbájá yìí. the family member they gather themselves together They us go and meet him in magic. ṣùgbọ́n la kó ẹ̀gbọ́n rẹ̀ fún jọ náà. we ask him to manage the property of the father. ṣùgbọ́n ní dúkìá àbúrò rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ jọ náà. we assign to preserve the property of the orphan. ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò rẹ̀ ní ìrìn káàkiri yìí olókòwò wọn sí. see the orphan the way they walking here and there where the, where is the property. àgbà gbèrè àwọn sẹ́yìn bí ẹ wá. and say come here. ẹni bá fẹ́ dìbò ṣe wà jẹ́ ní ìlú ọbẹ̀ o. sàbírù lẹ́ ọ̀rẹ́ tó bá ṣùgbọ́n ẹ̀mí tí. wà á bí dáhùn ó dúró nídó àti jẹ́rí ìdẹ̀wò bíà ìjẹ́ kí àbíkítà ló gbé ẹni ó bá súnmọ́ mi ó wá tiẹ̀ kàn. is isn't it bíbélì esule no one can question me. wọ́n ní ẹ̀wá ẹ̀wá ẹ bá fẹ́ o ẹ̀yọ ìbílẹ̀ o. àwọn ní kí ló dé tàbí yòó wọlé ẹni bá fẹ́ gbẹgbẹ́ kó lọ bẹ. ọ̀rọ̀ ti pa èmi pẹ̀lú rẹ̀ bọ́n tí mo sọ fún tí mo kọ́ lẹ́nu rẹ̀ èmi sún sẹ́yìn ni ọ̀kàbírù lẹ́yà. I saw when you want to come, I will not follow you. They said, why? I saw when I comforted him, I knew what I heard from him. Olùwẹ̀mí wa jìnnà sí i all the family members they ran away from him. gbogbo àwọn àbátan ọwọ́ àdàdà ogún àbúrò àbúgbò ẹ̀gbọ́n rẹ̀. all the relatives they did not ask him about the property of the farm of the farm that the deceased one. àyàkíbẹ̀rù kó tó di bọ́mọ ẹ̀gbọ́n rẹ̀ dàgbà bọ́mọ àbúrò rẹ̀ ó ti parí ogun wọn tán. and before the child has become a grown up he has consumed the property. ó ti jẹ ogún wọn lọ́nà àlọ́bíà. he has consumed the property hastily and greedily. ó lè jẹ ogún wọn lọ́nà àti àyàkókò nàkí. and he ate the property. àyàkébàrò káwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ó tó dàgbà ogún ti tán. before they grow up the the property has been consumed. àwọn èèyàn wá lọ́mọ ẹ̀gbọ́n rẹ̀ bí ń ṣe é kiri bí ewúrẹ́ ọjà. and they could see the offer as they are going the coach. lágbẹ́jẹ́ ó ní you think of me, àbúrò bàbá rẹ̀ gan olówà. where is the younger brother of your father. èyí àbúrò bàbá rẹ̀ fún o. the one who is in custody. ẹ̀gbọ́n bàbá rẹ̀ gan olówà. the elder brother of your father. èyí àbúrò dúkìá bàbá rẹ̀ fún o. the one who is at the manager property. ẹ kó lẹ́sẹ̀ wá rè báyìí. why are you like this ilé tó wà ní báyìí bàbá yín ló kọ́ and the house in certain place belong to your father. ilé tó wà ní báyìí bàbá yín ló ní. another building at certain place belong the father. Company ló wà ní báyìí bàbá yín ló ní kọ́mpìnì náà kó tó kúrò láyé. company a second place belong to your father while he was alive. ọ̀rìnlẹ̀ tó wà ní báyìí bàbá yín ló ní o. the landed property a second place belong to your father. ọmọ wa ń gbèjì gbọ́ ogún tí bàbá rẹ̀ nílẹ̀. and the child could hear about the property that belong to your father. àwọn ọmọ ṣé wàá fojú rí kòtò lọ́wọ́. they could not take anything from the property. kọ́mọ ló tó dàgbà before the child grows. ìtàgé bàbá mi lógún ló bá ogún bàbá rẹ̀ kò bá lẹ̀. to hear about the issue of the property. it could not meet the. tẹ̀gbọ́n àwọn pàtó ogún kò dógún lẹ̀. he could hear about the property but he could not meet the property. ẹ̀rẹ́ ni agbógun fún ó ti sọ̀rọ̀ ti dára rẹ̀. see the one who is out to manage the property has be and eating the substance. ẹ̀dá gbẹ̀yìn àti ẹ̀rọ wá sí túbà ẹ lónìí ẹ má dá lọ́rùn you my people who lis ten to this sermon do not act like this. ṣùgbọ́n àbúrò yẹn bá kẹ́kọ̀ọ́ sí ọlọ́wọ́ ọmọ dàrú ẹ̀ wò. when the property of your younger brother belong to you do not do like this. bójógún ẹ̀gbọ́n ẹ̀ ló bá kẹ́kọ̀ọ́ sí ọlọ́wọ́ ọmọ dàrú ẹ̀ wò. when the property of your elder brother belong to you do not act like this. tọ́ba ṣerú ẹ̀ ní gbòòrò ayé tọ́ba mú jẹ ní gbangba àlìkíyàmá ọ̀dẹ làwọn jọ náà. if you do not in this world as say no one questions you as say the day of resurrection you cannot know. ọlọ́run tẹ gbòòrò ayé. you may escape in this world. Ọlọ́run it to be so. Àṣírí ẹ̀dá By the day of resurrection, there is no way for you to escape. Tọ́ Ọlọ́run tó fi kó yé mu bẹ́ẹ̀. Wà á máa ní Gánà Gọ́níyà Fàlíyà Sáfífì Tẹ̀bírù lẹ́ Ẹ̀gbọ́n bàbá ṣe ń gé lékiri lékiri. Say Allah, Allah is explaining step by step ó lẹ́ni bá wá jẹ́ ọlọ́rọ̀ lẹ gbógun lé lọ́wọ́. Allah saying when the garden it is rich. ogún ọmọ òrukàn tí ò ní ìyá tí ò ní bàbá má ẹni ó jẹ́ ọlọ́rọ̀ òun ti tó tán fún ara rẹ̀ òun lẹ́wà ní mójútó ogún the one that is rich and known is the guardian of the property of the orphans. òun náà ti kọ́lé àìmọye. he has already built many mansions. òun náà ti láwọn ọkọ̀ tí ń gò. he has many cars he's riding. kódà náà ti nílé iṣẹ́. and he companies. ẹ wá ibi ọlọ́rọ̀ ni ó wá jẹ́ àbúrò olóògbé. And younger brother of the deceased. Àbújá ẹ̀gbọ́n olóògbé. Or elder brother of the deceased. Àbújá bàbá àsìkò olórí ẹbí. Or the grinder who is the head of the family. Òun náà wá jọ kó jọ lọ́la. His well of a as riches. Òun lẹ́wọ́ akó òkúta rí ilé lọ́wọ́ kó máa bá wọn fojú lọ. Ask him to manage a property. Ọlọ́ni Valayasa Vivi, ọlọ́ni irú bẹ́ẹ̀ tá a bá ti ṣe lọ́lọ́rọ̀. If you have been married tá a náà lọ́rọ̀ fún ara rẹ̀. Allah has made you well enough. ẹ wá rí òkúta gbèsè ń kí àìdógún máa mójútó. and the property that is assigned to keep to preserve. fàlàyà sáà fìfì ọlọ́run kò mójú kó mẹ́rin gbọ́dọ̀ mú kankan bẹ́ẹ̀. Allah says, do not take anything from the estate do not claim any remuneration. fàlàyà sáà fìfì àníkó mójú ara rẹ̀ kó mi ogún ológun tàbí olè oh, lọ́wọ́. you should not take anything from the estate. Do not claim any remuneration. Ọ̀rọ̀ tí ẹ̀ tá náà ni kó máa mójú tó. And take care of your property. Bẹ́ẹ̀ yá ló ń bẹ́ẹ̀ kó wá sọ ní sára rẹ̀, ọ̀rọ̀ ló gbọ́dọ̀ wáyé. Do not borrow anything from the estate. Do not consume it tẹ́ ń ilé eléyìí kí n yí orúkọ rẹ̀ padà sórúkọ tèmi ò wáyé. let me change the name to fit my own do not do it. ẹ̀rí ọkọ̀ yóò wù mí jẹ́ sọ́dí mi ò wáyé. I like this car let me take it as my own do not do it. ọlọ́run tá a bá ti rọ̀ lọ́rọ̀ tá a wá kó fún fún ọ. I say when you are well off and you are given the property to uh, to be managing. Gbogbo àwọn amójútó ogun náà. And I say you should preserve it. For the orphans and to become the the grown up. Fàlẹ́yà sáà fífi ojúkò mi ogun ológun ni o. Do not take anything from the estate. Do not claim any remuneration. Máa You should manage the property tó bá jẹ́ léde máa bá wọn mójútó. if it is how you should manage it. tó bá jẹ́ ọkọ̀ tí ń ná gbòòrò máa bá wọn mójútó. maybe a commuter you should manage it. tó bá jẹ́ ọkọ̀ ẹlẹ́rù máa bá wọn mójútó. maybe the one that carry the luggage you should manage it. tó bá jẹ́ ilé mi rẹ́ǹtì máa bá wọn mójútó. the rented apartment you should manage it. owó wọn tó bá wà nílé ìfowópamọ́ máa mójútó fún wọn. I should preserve the money in the bank for them. ọ̀làǹbà ni àtìmú gàgà ń bẹ́ẹ̀ ọ̀làǹbà torí pé àwọn ọ̀bà rẹ̀ tó ní ọ are accepted from the estate if you know what Allah will punish you. Allah will be good you. Allah Akbar. Takbirullah. Allah Akbar. Takbirullah. لشو ذلك أتينا داود لشو ذلك أتينا داود لشو ذلك أتينا داود لشو ذلك أتينا داود ó ti mọ̀ wá tó máa dámọ̀ òwú ló ṣe dá lérè àti náà ó mọ̀ yìí ó mọ̀ yẹ́ yẹ́ lérè à. Allah recognizes you you humans. ẹ̀rọ bí ṣe tu ọ̀rọ̀ láti hmm. See how Allah is explaining step by step. ọlọ́wọ́ bá mọ̀ pé lójú kòkòrò ní yẹ́wọ́ bíà ní. And knows humans are greedy. ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ara yín torí owó. killing one another in the name of money ẹ̀yin tẹ́ ń gbẹ̀mí ara yín torí ipò. killing one another in the name of position. yàrá tó mọ ayé kó tó kọ́lé iná kalẹ̀ tó kọ́lé àlìjẹ́nà kalẹ̀ fún yín. and as we advise you that the reason a build jannah and a build empire. parí iṣẹ́ yẹ ọwọ́ àwọn olóńgẹ́ ẹ̀mí náà. when you finish your righteousness come to have my mercy. parí iṣẹ́ abúlé ẹ̀ máa bọ̀ ajíyà nínú náà. when you finish your wickedness come to the empire you suffer there. ẹni tí o bá tẹ̀lé fi ọlọ́run yóò sùn gbẹ̀mí Allah, you bring also the day of resurrection. Gbogbo tó lóde ayé ọ̀dà alẹ́gbẹ̀yìn náà ni o. Whatever you gather in this world will live everything behind you today ọba kọ́lé ọ̀dẹ́gbélé rẹ lọ. when you build mansion you cannot carry them to the hereafter. tọ́ ọba ara ilẹ̀ ọ̀dẹ́gbélé rẹ lọ. when you find piece of land you cannot carry them to the hereafter. tọ́ ọba ra ọkọ̀ ọ̀dẹ́gbọ́kọ̀ rẹ lọ. when you buy cars you cannot carry them to the hereafter. tọ́ ọba ní táwùsìsì aṣọ ọ̀dẹ́wọ̀dẹ́ aṣọ funfun dá ọ̀dẹ́. Allah will have thousands of cloth, you cannot wear. ilé rẹ ilẹ̀ mẹ́fẹ̀ẹ́sẹ̀ mẹ́fà náà là á ṣe ọ sí. only sixty they will they will dig for you the bury you there. ẹ ṣọ́ra ayé yìí yẹn wọ́n yìí. you people you should be aware. ẹ ti ẹ ti tilẹ̀ fọlọ́ náà bá yẹ. listen to the voice of your lord. tẹ ẹ bá gbọ́ tán ẹ mú lò. when you hear it you should act upon it. tẹ ẹ bá mú lò ẹ ṣe ní sẹ́ni. when you act upon it you should practice it. tọ́ ọlọ́dẹ wà má ní ká nà kí yín rán ẹ̀wà lẹ́ni tó bá jẹ́ atalíkà atalákùtà. when the guy that is poor manika na fakiro olùhàkùsínú. and the Kaidan is poor. talika aláìní nù. the Kaidan that atma poor. olùdarí wò pé kakó ogún ẹ̀gbọ́n rẹ̀ fún. láti fi tọ́jú àwọn ọmọ àtàyà rẹ̀. and he is assigned to mind the property of the orphans. àlẹ́ talika ni olùlẹ̀gbọ́n olóògbé tó ní dúkìá. elder brother of the deceased. It's not the guidance of the children and the wife. Sẹ́ẹ̀mà pé òun ní aláìní ni. But he's poor. Ọlọ́run bá ṣe wá jẹ́ aláìní, má borí kó yá o. Allah says, Allah says, as you are poor, do not attract yourself punishment from Allah. Àbẹ̀bẹ̀ ọ̀sẹ̀ jẹ́ aláìní, má sọ̀rọ̀ àrẹ dọ́rọ́rọ̀ nídìí owó olówó as you are poor, do not make yourself rich by consuming the substance of the father. Sọ̀rọ̀ bí tálíkà ni ọdún fẹsẹ̀ rẹ̀. You know yourself as the poor, you do not have crop. Ogún ẹ̀gbọ́n rẹ̀ dánwò tán aṣọ oríṣiríṣi lọ wá ń wọ̀. When you have the property of your elder brother, you are wearing many garments. Àdébíkì ẹ̀gbọ́n rẹ̀ dánwò rẹ̀ ọkọ̀ oríṣiríṣi lọ wá ń and you are writing many cross when you have the property of your elder brother. ọ̀rọ̀ ara wọn ọmọ ẹ̀gbọ́n àdàtà ni ọmọ ojútó ọ̀tá ayé wọn dànù òru ayé. the children of the of the uh, of the disease that you have to take care of David the check them out. ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ní àdánù. you check away the wives of your elder brother. ọ̀rọ̀ àjòkó lórí ogun wọn bí ìgbà tó lórí èṣù. Eh? ọ̀gbọ́n. and you are sitting on the property mọ̀ sí o. we know you as a poor. kátó dúkìá olóògbé yẹ lọ́wọ́. before you were given the property. láti di dúkìá olóògbé lọ dọ̀rọ̀ lọ ti dọ̀rọ̀ la. and from the property you become rich. ọlọ́run ò gbọ́dọ̀ ibẹ̀ fẹ́ yé ya. and I do not act like these people. tó bá ibẹ̀ fún ọ̀ṣàgbàpá ẹ̀ láyé if you act like this I say you are doomed in the hereafter. ẹ wá gbọ́ tọ́lọ̀ sọ̀tọ̀ nílé yìí. listen to what Allah said. wà á máa ká nàfàkì ẹni ó bá jẹ́ tálíkà aláìní. Allah says when you are poor as as a guardian. tá a bá kó kó máa mójútó fáwọn ọmọ rẹ̀. and you are asked to preserve the property of the orphan. fàlẹ́yàkú ibè màrúfì kó jẹ ìwà bá nínú ogún ni kó má jẹ tí ó ṣe ló fún wa dé ìyọrọ. and you must consume what is just and reasonable from the property you not consume what you destroy from law. our Lord. fàlẹ́yàkú ibè màrúfì ọ̀nà tó gbà dáa ni ọgbà jẹ ogún o. you should ask for your son what is just and reasonable. àgbẹ̀kú tá a kó sí nkí ààrẹ fáwọn ọmọ òrùka tí ò tí ì dàgbà ọ̀nà tó rọ ọ̀rọ̀ tó gbà dáa ni ọgbà jẹ ogún náà tó fi lè forí kúríà. the property that is assigned for you to manage for the orphans and say you should eat what is just and reasonable. bí ọ̀nà wo wá ni. in what way. tó bá jẹ́ company. if it is a company. Like making care and put in your custody. Your would To manage it. wọ́n máa fi ààrẹ ṣe director ìjọba ọba kàwé. you make yourself the director. wọ́n náà bá kàwé ọ̀lẹ́jọ́ di director bẹ́ẹ̀ when you are not when you are not educated you cannot be it. ẹni iṣẹ́ àbúrò ẹni lóòótọ́ àmọ́ kàwé débi tí ọ̀fi lè jẹ director. and you you are not educated you cannot be a director. kódà manager náà lè jẹ́ bọ́ ọba kàwé. you cannot be a manager. àmọ́ tí ìwé rẹ̀ bá dángájíá ọ̀lẹ́jẹ́ olórí ilé olórí ilé iṣẹ́. when you have that education you can become the wọ́n wà lọ bèèrè àwọn èèyàn bẹ́ẹ̀ ń bá ń gbà ní kọ́mpìnì ibi táwọn wà. and you you you ask for the salary the end. ọ̀rí sálárì yẹn lọ́wọ́ wá gbé àwọn ẹbí jọ àtàwọn ọmọ olóògbé àtàwọn ìyàwó olóògbé. and you call the family members you call the wife and the husband. tọ iléeṣẹ́ ẹ̀gbọ́n mi ni mo fẹ́ máa mójútó. I want to take care of the company ilé iṣẹ́ àbúrò mi tí mo fẹ́ máa mójú tó. to manage the company of my younger brother. gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ọ̀mọ̀wé mo fẹ́ bẹ àmì ṣe director ilé iṣẹ́ náà. as an educated man I want to make myself a director. àmọ́ gba mo ṣèwádìí láwọn company míì náà iye báyìí náà ń fún director wọn lóṣù. I made some requests and as I, I, know the salary they end. ọ̀rọ̀ yẹn hàn sáwọn ọmọ olóògbé àtàyà olóògbé. It's been clear to the work and the children. Ẹ láwọn mọ̀lẹ́bí àti bàtà ọ̀rọ̀ yẹn wọ́n sún wọn bákan náà. The relatives and the family members they know they sọ. Owó yẹn náà máa wá fọ lóṣooṣù. They be paying you salary monthly. Tọ́lá wa rí bùkátà kan tó já lu ọgbà when you have financial obligation to fulfil. bùkátà ẹ wá kọjá náà ní owó oṣù rẹ. the beyond the salary. ọ̀tún wá pe àwọn ẹbí jọba kan náà. you call the family members. ọ̀ pe àwọn ọmọ olóògbé jọba kan náà. you call the orphans ọba ya olóògbé jọba kan náà. for the wives of the deceased. ẹyẹ ìyàmì ẹkú kalẹ̀ o. and you my people welcome. ohun tí mo pè é fún ni pé. I call you here. bùkátà kan jẹ́ lùmí. I have financial obligation. agbára oṣù tí ń gbà kò sì ká. the salary might not be enough for it. ó fẹ́ yáwó nínú ilé iṣẹ́ yìí. I want to borrow money from the company tẹ bá wá yọ̀ǹda fún mi kí n yá. if you permitted me to do it. tẹ ẹ bá yọ̀ǹda fún mi fẹ́ mà. if you do not give me permission let me know. àwọn ẹbí ò wá jíròrò. and they think ọmọ olóògbé wọn jíròrò àtìyá wọn. and they told the husband and the wife. ah mr lagbaja oyè ìyàwó náà. mr mr thinking match you should borrow the money from the company. ṣé ẹ mọ̀nà tí kùrọ̀ á ní ká gbà ìyàwó. and you know the way only the man knows kábíyèsí rẹ̀ lẹ́nu buhari ẹ̀ ní orí wa yìí. ọgbọ́gbọ́. bẹ́ẹ̀ no judgment in the holy Quran. ọlọ ṣòro wa ọkọ̀ wúrọ̀ ọbẹ̀ yàwó iléeṣẹ́ tó wà ní iléeṣẹ́ ẹ̀ka rẹ̀ tó ń bá àmójútó. I should write the note for them I want to borrow money from the company ọlọ kọ̀wé wá sílé iṣẹ́ àbúrò rẹ tó ń bá wọn mójútó. and you make a letter a request. ọ wà mú ẹlẹ́rìí méjì wá lọ́kùnrin. and you bring two witnesses among men. ọ wà lọ́kùnrin méjì. but you do not have two witnesses. ọkùnrin kan lọ rí. you only have one man. ẹ wá rí obìnrin méjì lọ́ọ̀bì dípò ọkùnrin kan. and you get two women to stand for one man. àwọn náà wàá jẹ́ onídùúró fún ọ. they will stand for you. tọ́ọ̀bù yẹ owó nínú iléeṣẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tó ń bá wọn ọmọ rẹ̀. You borrow money from the company that you manage for the office. orphans. Ọ̀rọ̀ aṣàdéhùn síbẹ̀ bọ́ọ̀sì máa san lóṣooṣù. And you make the promise how you are going to pay it monthly. Tọ́ọ̀bù wa sanwó náà ta. After you pay the money tí wọn bá sálẹ̀ mi náà bá lẹ́mí rẹ̀ pa gbèsè bẹ́ẹ̀ gbọ́n mi tiẹ̀ ló ní ga kí ni ìsanwó fún ga wọn lọ ní kó yà náà nù. I cannot pay it anymore. I say I will punish you. Ẹbí rú ilẹ̀. láàyè dúró ṣẹlẹ̀ bọlọ bá ṣe ń pè sí ṣe ń pè lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ jí ń pè náà kó máa mú tiẹ̀ dání lọ ilé òfin. as Allah is a you should take your home home. ọlọ́run bá ìsáàdà bá ń to ilé ìyàwó wa dà nígbà tó bá wá tó àkókò wọ́n fẹ́ gbé when it is time to leave their property to them. dúkìá àwọn ọmọ olóògbé ẹ̀fẹ́ dá padà fáwọn ọmọ olóògbé. you want to return of the orphans to the orphans. Wọ́n àwọn olóògbé wọn ti dàgbà wọn ti tó dúbọ́. And they become the grown up they gain understanding they have the sound judgement. Yìí tó láya ó ti wà nílé ọkọ. Some of them are God wives. Àbí yìí tó láya ó ti wà ó ti láya. And some of them are gotten their wives. Èyí tó lọ́kọ ó ti lọ́kọ. Some of them are orphans. Fàìsàn dẹ̀ bá tu ilé yìí àwọn àdàbò nígbà ẹ bá wá fẹ́ kó ogun wọn lé wọn lọ́wọ́. whenever you want to lead their property to them. dúkìá bàbá wọn nù. the property of their father. èyí tó ń ti ń bá wọn mójútó bọ̀. you have been managing them. èyí tó ń ti ń bá wọn mójútó bọ̀. you have been preserving them. láti bí ọdún méjì sẹ́yìn. since twelve years ago. láti bí ọdún mẹ́ta sẹ́yìn. three years ago. láti bí ọdún márùn sẹ́yìn. five years ago. láti bí ọdún mẹ́wàá sẹ́yìn. ten years ago. láti bí ogún ọdún sẹ́yìn. twenty years ago. tẹ̀lé and twenty years ago. Bàbá bẹ kó dá ogun náà padà fún wa release their property to them. ọ̀wá ní dá padà níwọ̀ kan àwọn kan. you know return it lonely. gbogbo ìdílé ìyá àwọn wà ń bẹ́ẹ̀. I call the maternal family. ìdílé bàbá àwọn wà ń bẹ́ẹ̀. maternal family tó fi tẹ́. àwọn mọ̀lẹ́bí àti bàtà bu. and the relative the family members that you been tẹ́. ìyàwó olóògbé ìdókòó lẹ̀. the wife of the deceased will be there. ọmọ olóògbé wà ń bẹ́ẹ̀. the orphans will be there nígbà náà ló tó lábàání àti gbogbo wọn lé wọn lọ́wọ́. and at the time you have the benefit of returning their property to them. fàṣírídù àlè àwọn náà wàá jẹ́ ẹlẹ́rìí lórí ogun bàbá àwọn tó kó lélẹ̀. I should take them as witnesses to the property you are returning to them this evening. ọ̀rẹ́ gbogbo àwọn tó pè lóko yìí tó náà sí mi o. I select a day. kí ẹ bá máa náwó mú ọ lórí ìrìn tàbí ìṣọ̀lọ́. lára ẹ̀ mọ̀tò mọ̀ orí ìrìn fọlọ́n bẹ mo fẹ́ pé ogun mo fẹ́ tó kú kalẹ̀ lọ́la o rárá ọ̀hún mo oṣù mẹ́ta ní tẹ́lẹ̀ wọn fà yé ilẹ̀ fún ọjọ́ náà láti wá. you know, not calling them haphazardly you select a day like three months i will say i will release the property to them in three months time. tó bá dé ogún èèyàn ló yẹ kó wà mẹ́ẹ̀ kí o bẹ́ẹ̀ wà lé ìyàwó rẹ̀ wà lé ẹ̀pẹ́ bẹ́ẹ̀ náà. when twenty people should be there you not call five people. àní tó bá jogún ẹ̀yà ló yẹ kó wà lórí ìjókòó kì í ṣe èèyàn márùn lẹ́wà àti ṣe bẹ́ẹ̀ èèyàn márùn náà ti tó ẹ̀rọ yẹ máa ṣàlàyé ní tẹ́fẹ́ ṣe ṣe rárá o ogún èèyàn ó gbé sórí ìjókòó. alágbà if twenty people should be there as witnesses do not invite five people you should make sure all the twenty are there. fàṣíyíjú àléyìn àwọn ò jẹ ẹlẹ́rìí lórí ogún bàbá wọn tó fẹ́ kó kalẹ̀. let them be witnesses. tọ́ ọ wà bẹ́ẹ̀ rẹ sẹ́ àrìnjú ni wọ́n láti ìgbà tó ti di pé ó ti gbaṣẹ́ ó gba ilé iṣẹ́ dání since the time you have been managing the property. bọ́sì wá ń gbọ́dọ̀ ní kọ́ńpìlì ọmọ àṣàlàyé nínú àkọọ́lẹ̀ owó rẹ̀. as the project, the commodities from the company explained from the written document. bọ́sì tajà ọmọ àṣàlàyé nínú àkọọ́lẹ̀ owó rẹ̀. as a made the sale you explain it from the written document you possess. ìwé wọlé nínú kọ́ńpìlì lọ́dún kan ọ̀ṣàlàyé rẹ̀ lórí ìdókòwò. and the profit you gain in a year you explain as you are sitting there. iye tí ló kọ́ńpìlì lùsì lọ́dún kan ọ̀ ṣàlàyé rẹ̀ lórí ìdókòwò. and what the company has lost in a you explain as you are sitting there. ọjà tẹ àtúgbọ̀ wọn wá ọ̀ ṣàlàyé rẹ̀ lórí ìdókòwò. the one you bought that is costly you explain that. ọjà tẹ àtọ̀ àtọ̀ bá wá ọ̀ ṣàlàyé rẹ̀ lórí ìdókòwò. the one you bought at the cheapest price you explain as you are sitting there. ọtí kò lórí ọ̀rọ̀ ti bí kọ́ńpìnì nù. àwọn àpòsórí ọ̀rọ̀ lé. and you talk about the house ilé ibi báyìí kántíkà tí mo gbé fún iye báyìí ni mo wá lọ́dọọdún. and the house that is certain place the caretaker get to me every year so amount. àmọ́ nígbà táwọn ọmọ olóògbé wá àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lé ẹ̀ ìka iye ni mo ná síbẹ̀. and when the offers came that they wanted to start going to school I spent certain amount of money. ní ọjọ́ báyìí oṣù báyìí àyà olóògbé náà wá abẹ́ fún abẹ́rẹ́ fún kaba bẹ́ẹ̀ náà mo ti yọ fún wa. and certain days certain years, certain months, certain years, they came for assistance I gave them the money. nínú àkọọ́lẹ̀ ìwé ọwọ́ rẹ̀ náà ti máa kà á jáde sétí ìlú àwọn tó wà lórí ìjókòó. you may explain it from the written document you possess but also who are seated. ilẹ̀ bàbá wa àwọn tó ta ọ ṣàlàyé rẹ̀ fún wọn. the land you sow you expect. iye tó ta lẹ̀ ọ ṣàlàyé rẹ̀ fún wọn. the amount you sow the land you expect to dream. ntọ́ fowó lẹ̀ ṣe ọ ṣàlàyé rẹ̀ fún wọn. how you spend the money of the land you expect to them. ọjọ́ mi ò lè rí ìdíje ọ̀rọ̀ àlejò ẹ̀rù àìṣeré olójọ́ mi ò lè rí. ìyá ọmọ kì í ṣe ìdúrà ní bí jáde yẹlẹ ìrọrùn bẹ́ẹ̀ ìyàwó yìí is it possible for you to do this. ilẹ̀ wa ẹ̀rọ wa bẹ̀ you may be there tonight. fọlọ́mọ ti ń gbé wẹ́ẹ̀ kankan lẹ̀ ọmọ gbé mi ni. as you finish one document you take the other. wọ́n wà wà lórí do. ọmọ làágùn. tẹ̀bí wíwá. you be standing there sweating profusely báyìí lọ́wọ́ aṣàlàyé ilẹ̀ oko. he explained. débi ọkọ bàbá lọ ṣàlàyé. even concern the vehicle of the father he explained. débi owó tó fi pamọ́ ọ ṣàlàyé. even the money in the bank He explained. tọ n bàbá wa parí gbogbo ọ̀rọ̀ tán. when you finish everything. tọ ọ alẹ́ yìí mọ̀lẹ́bí ọwọ́ mi rí o. I will serve the family. Ọmọ mi ò I'm clear. Mi ò ní kankan pamọ́ o. I do not have any secret. Mi ò ní kankan gbọ́rọ̀ o. I do not have Bẹ̀bẹ̀ you did not witness what he had said àní nítorí tẹ ẹ pé bẹ́ẹ̀ ni ojú ti yé òtó ojú tèmi tó. what you accepted you did not see it and that's to go see everything. nínú nǹkan mẹ́rin ó mẹ́yọ̀ kan sẹ́yìn okó mẹ́ta fi hàn yín. <laughs> tẹ̀bí ìlú náà. and from the four and it took one and it gave you three. nínú nǹkan mẹ́fà tó bọ́ sí lọ́wọ́ okó mẹ́rin lẹ̀ ohun méje tó bí ẹ̀ sápò ara rẹ̀. from the six point and is selected for for you. ṣe mọ̀ pé bàtẹ́ yorùbá ẹ ló kárí náà mi. you are praising him because he did not nínú ogún kan ogún mẹ́ẹ̀ẹ́dógún kalẹ̀ ó tọ́jú márùn padà sápò ara rẹ̀. among the twenty properties I gave you only fifteen. ṣe mọ̀ pé nígbà tẹ́ yorùbá náà yìí ẹ ló kárí náà ni àkànjí. we could not see him you are pressing him. olóbi gbólóhùn tọ́lá wa fi parí ọ̀rọ̀ lẹ́yìn yìí o. that is an asterisk ọlọ́ni wà káfà bí láyé àti ìgbà tẹ̀gbírù náà. ọlọ́ni lẹ́mi ni mo tó ní olùṣirò. Analysis is insufficient. wà káfà bí láyé àti ìgbà èmi ni mo tó lọ́dún èmi mo lè ṣèṣirò tí ó máa kankan. Allah is insufficient in taking account. ẹ̀rí tó ṣèṣirò fún yín nu ẹ̀yin lẹ́ẹ̀ mà kò rí bẹ́ẹ̀. and what they are giving you as is not like this. Ó ti mú kala láàrin kan. He has selected one for himself. Tàbí ní ẹsẹ̀ àlàyé lọ, ó ti tẹ̀ ìbò yìí. While he was explaining in, in English. Ẹ̀rọ arẹ́mi ọba tó tó ló lùsìrò. Ibi tó dé ìṣòro gbà, tẹ́yìn sọ pé ọ̀kárí àkàndí èmi ti máa bẹ̀. All sufficient is Allah in taking account as your president, Allah has known. Tẹ̀gbírù yẹ. Adúgbò bọ̀rọ̀. Alhamdulilayi. Ayẹyẹ ẹ̀rẹ́ ẹ̀kẹ́ màlúù nílẹ̀ ẹ dákun ọ̀rọ̀ tó náà bá sọ yìí ẹ̀yin mọ́mìnì lọ́kùnrin àti lóbìnrin. you believe me you believe me listen to what I say. ẹ dájọ́ fojú inú wo nǹkan náà ṣé yóò rọrùn fáwọn èèyàn wọ̀nyí. let's just think about it is it easy for people to do this. níbi táwọn èèyàn nífẹ̀ẹ́ owó dé láyé òní yìí lóde òní yìí o. because people are greedy torí dúkìá tá a sọ yìí dúkìá mi máa pọ̀ kọjá bá a ṣe sọ yìí. and there some property they too much. àwọn dúkìá tá a lò dé eré mo kọ́lé báàdì àpọ̀ kì í ṣe pé mo kọ́lé sáwọn kòkó ìgbé sábẹ́jọ́ kọ́lá ń wí. banana airline là ń sọ. but talking àwọn lẹ́kì area là ń sọ. talking about the property in Lekki area. ṣàbírù lẹ́yà. àwọn báńkì tẹ pé ní fixed deposit fixed deposit ó ní yẹtí àwọn ọmọ gbà lọ́dún kan ìlú àwọn ẹ̀yà máa ń sọ. The father asked the bank where he has the fixed deposit collecting money every year. Ọlọ́run ṣe yóò rọrùn báyìí ní àwọn yìí. Allah says is it possible for you to manage. Ṣé ìbálẹ̀ rọrùn fún ìyàbílẹ̀ bàbá yìí? Ọlọ́run. If it is not easy for you to manage it, I say you shall be punished. Sọ ayà kẹfà ló. Ṣé ká wá mú ayà ẹlẹ́ẹ̀kejì? lórí àsìkò tí ń tó wọ̀ àdẹ̀nìyàn làyè rẹ̀ sí àmọ́ àdìkanú lóbi rí ọlọ́ni lè rí jáde nàṣíbù mímọ́ tárúkà wàhálà nìjáde wàdí akérò búnà walizaini nasibu mimma taraka lawalidani waliakrabuna mimma qala minhu aw kasura نصيبا مفروضا تكبير الله الله أكبر بشجنا نسيما شلو وقال بشجنا نسيما شلو بشجنا نسيما شلو وقال problems and many places. nítorí wá kàdó ọ̀pọ̀ àyè ilẹ̀ lónìí lógún wọn fa ìpọ́njú. many places today in, eh, in, eh, on the surface of the earth. àní lọ́pọ̀ àyè lónìí ti di wàhálà. inheritance had become the problem. nínú kọjá láàrin aya sáya maybe from wife to wife. láàrin ọmọ sí bàbá. maybe from the children to the father. láàrin àwọn àyàwó méjì. maybe two wives. ogún mi ẹbí ni ó bá lọ. I said the property will become àwọn ẹbí ó jà dídí débi pé ó fara wọn ta lórí ewu. Uh, the family member dey kill one another because of the property. Aláwọ̀ ọmọ mi ó bá wọn jà títí lórí ogún wọn àní ṣẹ́gẹ̀lẹ̀ ọ̀kan. The children they will fight one another. No one will remain. They will all kill one another. Àwọn ìyàwó mi ó bá wọn jà lórí ogún ọ̀gbìnrin àwọn kò lè. The wife will be fighting the children. They chase one another away from home àwọn dúkìá mi wá wà kó bá dójú ẹ̀ tán ká kó ta kété sí dúkìá nìkan ní ìlú. I saw people who ran away from the property they will not come near it. Aláwọ̀ ogun mi lágbára débi rẹ̀ bá lágbára débi ká lókun òwe òun fẹ́ sẹ̀mí ara rẹ̀ lóko. Ọwọ́ àfilélẹ̀ ẹnìkankan ní débi ẹ̀ mọ́. the fight will be fierce. I said the property they will not come near it anymore they ran away. Ẹ̀rọ màá ka ọgbọ̀n ọdún pé ilé yìí dáhùn dá. Anáwọn fámìlì kékeré kan fámìlì màdúndé and is here for many years now. No one comes to this place. Ilé ńlá ni yóò máa bẹ́ ń bẹ́ ní dédé ẹ̀ mọ́. The magnificent building no one will come near it. Kí ló wá fà Why? Elekaluku sasala bẹ́ẹ̀ bẹ ara rẹ̀ ni. They are running away they do not want to die. Irú ilé làwọn àjọba máa padà gbà lọ́wọ́ wa. And the, the government will take care of the, the house ọ̀pọ̀ ààyè lọ́rọ̀ ogún bó fẹ́ ẹ ti máa di wàhálà lórí ilẹ̀ ayé lónìí. inheritance got problems na adage. àbátẹ̀ ìbábẹ́ kó rí bẹ́ẹ̀ ìmọ̀ràn ọlọ́ọ̀lẹ̀ gbọ́ yìí. and listen to the advice from our Lord if you wan want your case to be like this. tẹ́ ẹ̀ bá kó rí bẹ́ẹ̀ ìmọ̀ràn ọlọ́ọ̀lẹ̀ gbọ́ yìí. if you no want your case to be like this listen to the advice from our Lord. àbábẹ́ kó rí bẹ́ẹ̀ fún wa ìkìlọ̀ ọlọ́ọ̀lẹ̀ àfẹ́tí gbọ́ yìí. listen to the warning from our Lord if you no want your case to be like this. torí náà ẹ̀yin èèyàn wá sí rúdú kútúbà lónìí ẹ̀yin mo délé ẹ̀yin. And you, my people, who listen to this sermon as they take it home. Inú ìdarí náà Kùránì nìkan ìdájọ́ ọlọ́run wa. I said the judgment of Allah is there in the Holy Quran. Inú Kùránì ọwọ́ ọba tó wà lọ́wọ́ àwọn àbá wọ̀nyí iná ẹ̀dẹ̀kùn ìdájọ́ wà o. And the Holy Quran that the malice have been published. Kò sí ìdájọ́ kan gidi tẹ́ ẹ lè rí nínú àdìsí ọ̀rọ̀ wa. There is no sound judgment in the Hadith collections. Àbíyí tí ó bá kó lé lúyà only the one that will drive you to the punishment of our Lord and Christ. The, the judgment that will cause your doom in the era that they are there in the Addis collections. Lẹ́nu yọ̀ǹda fún wa kárí بالله آمنوا بالله لا تشركوا بالله شيئا بالله لا تشركوا بالله صلى الله عليه وسلم الحمد لله ما شاء الله الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح وقامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك له محمد رسول الله صلى الله عليه وسلم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وأولئك هم الأولين لا إله إلا هو الرحمن الرحيم and uh, uh